ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ wọ́n ní kábíyèsí wọ́n náà bínú sí ẹ̀dà tó sọ wípé olórí Rónkẹ́ ó ń protẹ́tì ara ẹ̀ ní o ipe ó ń try láti dáàbò bo ìfẹ́ èyí tí ó ní sí kábíyèsí láti jẹ́ olórí nínú pálàsì kábíyèsí wọ́n ní so wọ́n ní kábíyèsí sọ̀rọ̀ pé. E kí ni wọ́n mean pé àwọn pìfíà o láti jẹ́ kí àwọn ìyàwó yìí máa lọ o kí àwọn gba ọmọ àwọn padà kọmọ àwọn wá bá wọn gbé wípé nítorí pé àwọn ò lè la ojú àwọn sílẹ̀ kí nǹkan burúkú kókó wọ̀ o ipe ọmọ àwọn jẹ àwọn lógún ipe ìyàwó kíyàwó tí kò bá fẹ́ tí ò fẹ́ ire fún àwọn ipe kó yàgò lọ́nà fún àwọn ipe so kí ẹ dà rádaràda kan kọ́ má bá wọn sọ ọ̀rọ̀ játijàti wípé Ronke ó protect territory ẹ̀ ní ipe kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ipe kí ló ń jẹ́ pé Ronke ń protect territory ẹ̀ ní ipe so ipe kí àwọn káwọn fi ọmọ àwọn sílẹ̀ kí ọmọ àwọn wà ń ta káwọn wá kó àwọn ìyàwó sínú palace ipe ṣé ìdùnnú àwọn nìyẹn àbí ayọ̀ àwọn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ìdarapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sí Máṣọlá Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí a fẹ́ gbé àṣà wa ní àrùgẹ a dẹ̀ tún máa ń sọ nítorí àwọn bàbá wa àti ìyá wa tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń join ẹjọ́ ẹ subscribe o so that kẹ̀dẹ̀ tẹ notification bell yín so that tá a bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èyí yìí ó ṣe ní láàánú láti gbọ́ pé elder kábíyèsí ó ń ṣàìdí olórí Rónkẹ́ wípé kí kábíyèsí kí wọ́n fi olórí Rónkẹ́ sílẹ̀ pé torí olórí Rónkẹ́ ó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ni wọ́n ní kábíyèsí ní ẹ̀tọ́ kẹ́tọ́ wo ni olórí Rónkẹ́ ń jà fún wọ́n ní kábíyèsí ní tẹ́rọ́tírì àwọn làwọn máa protẹ́kìtì o àti ọmọ àwọn wípé kí olórí tó bá fẹ́ lọ kó lọ o wípé àwọn máa pík ọmọ àwọn over àwọn olórí yìí wípé látìgbà tó ti dé inú palace pé wọn ò mú inú àwọn dùn ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé nǹkan tó yẹ kí wọ́n máa jà fún kọ́ ni wọ́n ń jà fún. wọ́n ní kábíyèsí ní àwọn olórí yìí ìjà tí wọ́n ń jà ìjà alára ìjà ìlara ni wọ́n ń jà wípé ìjà ìbànújẹ́ òun ni wọ́n ń jà wípé àwọn ò dẹ̀ ní lájọ́ àwọn sílẹ̀ káwọn máa wo gboru nǹkan báyìí nínú ìgbésí ayé àwọn. wọ́n ní kò yẹ kí àwọn elder yìí kàn máa chúùzì àwọn obìnrin yìí over Tadenikawo wọ́n ní nítorí pé ẹni tó bá against Tadenikawo ó ti against àwọn ẹ̀yin èèyàn lé bí kábíyèsí ṣe sọ nìyẹn allegedly bá ṣe gbọ́ nìyẹn kábíyèsí ní ẹnikẹ́ni tó bá sọ pé àwọn òun àwọn òun um, ṣe bó ṣe yẹ káwọn ṣe nítorí pé àwọn ní soft mind fún Queen Naomi wọn náà ṣe wọn láwọn dúpẹ́ wọn ní ṣùgbọ́n wọn ní nǹkan tí àwọn fẹ́ kó mọ̀ ni pé um, gbogbo àníyàn àwọn òun ni pé kí Tadé Nikawo àti Queen Naomi kan wá sínú palace ipe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ Queen Naomi ń lo nǹkan fáwọn ni wọ́n náà ṣe wọ́n ní ṣùgbọ́n àwọn ò lè lajú àwọn sílẹ̀ kí ọmọ àwọn kó wà ní ìta kí inú àwọn dẹ̀ máa dùn ipe so ipe àwọn o báwọn ṣe wà yìí o àwọn máa choose ọmọ àwọn àtìyàwó àwọn against àwọn olórí yìí ẹ̀yin èèyàn lé bí kábíyèsí ṣe sọ allegedly bá ṣe gbọ́ nìyẹn kábíyèsí ní ọ̀rọ̀ ọmọ àwọn jẹ àwọn lógún kábíyèsí ní láìva àwọn ní tadé ní káwó o pé gbogbo ìjà táwọn ń jà nítorí ọmọ àwọn làwọn fi ń jà wọ́n ní ní Ilé-Ifẹ̀ culture wọn ni pé tí ọba ò bá ní àrẹ̀mọ wọ́n ti gba oyè ní ọwọ́ kábíyèsí wípé nítorí tadénikáwò òní kábíyèsí ṣìṣe wà ní orí ìtẹ́ ibi tí wọ́n wà dé ni. Kawo, ipe kásá pé kábíyèsí ò ní àrẹ̀mọ ni wọn bá ti gba oyè ní ọwọ́ wọn wọn bá ti rọ̀ wọ́n lóyè wọn bá ti má jẹ ọba mọ́ ipe ṣùgbọ́n tadé ni ká wò òun ló fún kábíyèsí ní great privilege láti láti lè jẹ́ Ọọ̀ni of so nǹkan tí àwọn elders yìí àti àwọn ìyàwó yìí fẹ́ ni kí Tadéníkàwò dúró síta kó má wò sí inú palace hmm, ẹ̀yin èèyàn ilé ẹ̀ pé ìtú lágbára ọ̀rọ̀ yìí ó jẹ́ kàyéfì. Ronkẹ́ ní òun ò lè fi ọkọ òun sílẹ̀ o wípé kí wọ́n bóun bẹ kábíyèsí o lórí ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ kábíyèsí tó ń mú ìṣọ́ra wọn sí àṣírí tú wípé kábíyèsí ní àwọn ò lè trust ẹ̀ mọ́ láyéláyé àwọn òde lè bá gbé orí ẹ̀bẹ̀ yìí náà ni wọ́n wà tí ó fi di pé àwọn ẹ̀dà yìí wọ́n dá sí ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n dá sí kábíyèsí ní àwọn ò fẹ́ gbọ́ wípé kí wọ́n máa sọ pé olórí ó ń protect ọkọ ẹ̀ ní ipá àwọn ò fẹ́ gbọ́ yẹn ipe ìwà tí ó wà nínú olórí Ronke ni olórí Ronke wù ipe so ipe kí wọ́n má dá sí ọ̀rọ̀ ipe àwọn ò feel comfortable láti bá olórí Ronke gbé ipe gbogbo nǹkan táwọn fẹ́ òun ni pé kí ọmọ àwọn padà wá sínú palace wọ́n ní wọ́n ní um, tí um, Queen Naomi bá ti padà wá sínú palace àwọn ìyàwó yìí wọ́n ní kábíyèsí ò ní rí àwọn ọmọ kábíyèsí ò ní wojú àwọn kábíyèsí ò ní fẹ́ ṣe anything pẹ̀lú àwọn ọmọ wọ́n ní nǹkan tí àwọn ìyàwó èéfín jà tí wọ́n fi ní pé àwọn ò ní fẹ́ kí Queen Naomi padà wá sínú palace nìyẹn kábíyèsí ní àwọn máa choose ọmọ àwọn over àwọn ìyàwó yìí wọ́n ní nítorí pé àwọn ìyàwó yìí wọn fẹ́ ire àti ìdùnnú fún àwọn rárá kábíyèsí ni àwọn ìyàwó yìí wọn ò ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olórí wípé àwọn dẹ̀ ti forítì forítì wípé ṣùgbọ́n kò sí ìyípadà kankan rárá wípé ọmọ àwọn jẹ àwọn lógún wípé ọ̀rọ̀ ọmọ àwọn ṣe kókó fáwọn wípé so àwọn máa chúùsì ọmọ àwọn lórí àwọn olórí yìí especially Mariam àti olórí Ronke bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn wọ́n ní àwọn ẹ̀dà kábíyèsí ló bá wọn sọ gbogbo ọ̀rọ̀ yìí allegedly bí a ṣe gbọ́ ni gbogbo etí tó ń gbọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up ọlọ́run elédùnmarè aláàánú á ṣàánú fún yín o ojú òní tì yín o àdáwọ́lé yín ire ló máa já sí please share this video like and subscribe god bless you all.